àdúrà yìí ṣe ń jẹ́jẹ́ ṣé bísímìlá máa ń wà lára rẹ̀ kó tó di pé ó bẹ̀rẹ̀ gbólóhùn alihamudulilayi rabbil alamin bákan náà ǹjẹ́ tí a bá fẹ́ bẹ̀rẹ̀ rákà ẹlẹ́ẹ̀kejì àbí a bá fẹ́ bẹ̀rẹ̀ sóra náà rí ṣé a kà bísímìlá bá látara ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn olùmọ̀ wípé ṣé bísímìlá ayé wà áyà ti suratul Fatiha àmìlà. ṣé bísímìláì ara ara suratul Fatiha ni àbí kìí sara rẹ̀ àbí bó ṣe wà níbi àwọn sóra yòókù ìjọba fẹ́ kà náà ti wọ́n gbé bísímìláì sókè rẹ̀. tó bá jẹ́ tó bá ara bísímìláì ni àá kà bísímìláì ní gbogbo wàlá bá ti máa ka Fatiha àá máa kà bísímìláì rẹ̀. wọ́n ti bá ti sara rẹ̀ àní bùkátà sí káka tó ti yé nígbà wípé lọ́dọ̀ àwọn màlìkíyà ní lọ́dọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé màlìkíyà ọ̀gbájọ́ ní lọ́dọ̀ wa ń bí láfíríkà wa ń bí tá a bá sọ pọ́tọ̀ wa ń bí ìgbésẹ̀ ìgbésẹ̀ Yorùbá lérò èyí tó ní ìgbẹ́ Yorùbá so bẹ̀rẹ̀ láti gbogbo àwọn West Africa fifteen country. là ń pè ní West Africa bí so àwọn fifteen country yẹn tó ti pé àwọn ń bẹ lára wọ́n ní wọ́n máa ń safara sí pé wọ́n ń tẹ̀lé Màlíkíyà ìlànà Màlíkíyà torí pé àwọn àfáà tí wọ́n lo ìlànà Ìmáàmù Málíkì àwọn ni wọ́n wọ́n gbé ìsìláàmù wọ àwọn àyè yẹn. gẹ́gẹ́ báwọn ṣe fi lọ́dọ̀ wọn ni pé fàtíà ò sí nínú bísímìlá ò sí nínú fàtíà látara bẹ́ẹ̀ ẹ̀ lè bá ọ̀dọ̀ àwọn bàbá bísímìlá ẹgbẹ́ alihamudulilayi ọ̀bìnrin àdàbí wọ́n fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn ìmáàmù Ṣáfi'í àti ìmáàmù Ahmad bin Hanbal àwọn méjèèjì àwọn rí i pé suratul Fatiha bisimilayi ń bẹ̀rẹ̀ rà sàwárí kejì kejì ohun tó ń sọ̀nà àwẹ̀ ọkọ̀ náà ni pé wọ́n ní wàá gbé Qur'an fún rárá rẹ̀ wàá tó ń kéèyàn ọ̀wọ́ àlọ́ ohun suratul Fatiha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ rẹ̀ ọwọ́ àlọ́ bísúnìlá ìjẹ́ bó wọn ti ṣe ọwọ́ àwọn àwọn bísúnìlá yòókù bó wọn ti ṣe tọ́ba ti pé bísúnìlá ìfàtíà wọ́n fọ wọ́n àrùn sí lápèjúwe sòwò tí wọ́n sọ fún ọ ni pé bísúnìlá ìfàtíà eléyìí o èyí ń ní fàtíà nínú fàtíà lọ́wọ́ àwọ̀ tó ti yára yìí tọ́ba wá gbé fún wọn táwùtọ̀ wá gbé wọ́n da akọ náà lọ́tọ̀ ni kọ́lá má ti lọ nù ní kọ́ ìdájú àbájú fún ọtí kọ́ ní wánù sọ̀rọ̀ jẹ́ pé gbogbo àwọn olùmọ̀ ni wọ́n gbà pé súrọ́tì ìfàtà àyà méje ni ẹnu pé ibo láyà rẹ ti ìjọba bisimilayi rahman rahim àyà kan alihamdulilayi àyà kan nígbà wọn débi sọ̀rọ̀ ọ̀tọ̀ náà عليهم ولا الضالين wọ́n ka méjèèjì láyà àgbà yẹn tó ti yé àwọn tó ìmọ̀ pé bísímìlá ò sí lára fáta àwọn ṣe ní sirata alladhina an'amta alayhim ayàtà wáyé ní mọ̀mùdúnbí alayhim wala dọ́ọ̀dì ayàtà tó ti yé ló fi jẹ́ pé gbogbo wọn náà jọ gbà pé méje sóra àyà méje ní sóra tó gbà. látara eléyìí àwọn ẹ̀rí wa wà látọ̀dọ̀ àdẹ́bíà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kẹ́fí gbẹ́ka pàápàá jùlọ afáwà anes ó ní kó sọ̀dọ̀ ìtú máa nàbí yìí sallallahu alayhi wa sallam wà Abubakar wà Umar wà Usman mo kí òun lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin kí n gbọ́ kí wọ́n ka bísí láì wọ́n ìgbọ́ hmm, kí wọ́n ṣe kí ni o kí wọ́n ka bísí láàyè wọn. ìwà àdéhùn yẹn ohun tí yatawaham alimutawahim ni anna nabi yasala alasala lam yafa sọ bísí láàyè sẹ́kùn ìgbà ẹni ọba ríru àdéhùn yẹn wọ́n máa wọ́n bẹ́ẹ̀ alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam kọ̀ọ̀ka bísí láàyè nínú sọ́wọ́sì fàájà àmúgbẹ́lẹ́sẹ̀ kàdá ẹ̀ ẹ̀gbọ́n àlẹ́bíà muhammad sallallahu alayhi wa sallam tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ àdúrà tá a máa ń ṣe ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn tá a ti máa mọ̀ dáṣẹ́ jẹ́jẹ́ yẹn tá a bá lọ́nà bàbá wa ká rí pé àwọn bá ti gbé olùdó báyìí wọ́n bẹ̀rẹ̀ bá ti àdéjẹ́ sí i so àwọn àdúrà yẹn tí kó sọ́lọ́ bá máa ń ṣe lámọ̀ bá ń di báyìí ní ọ̀gá ẹ̀ kọ̀tà yáyá àmọ́ bá àtàbáyé ní mọ́sùtò ọ̀lmọ́gbé àmọ́ náà kí ni mí ní kọ̀tà yáyá àmọ́ yóò náà kọ̀ sọ́wọ́ gbọ́lẹ̀ mi ní jánẹ́sì àmọ́ kí ni mí ní kọ̀tà yáyá ìbísẹ́lì so àwọn àdúrà yẹn tó ń sọ náà bá ti wá ṣe é tán ẹ̀ẹ́nú ti di ìdẹ́sùn ìbẹ̀rẹ̀ ṣe tán lòdì sí ìdí básọ́lá nìkan ìsìn ìdẹ́ ìrọ̀ àmọ́ ọtún ká tẹ ní ti ìdésókè pé kó wọn bẹ̀rẹ̀ báyìí yóò tún ká jẹjẹ alhamdu ebi ọbẹ yẹn máa bẹ àlásẹ ó sì ti tẹ alhamdu ni ó tún ké sókè ó tún bẹ̀rẹ̀ rákà ẹlẹ́ẹ̀kẹ́ yóò ṣe bísí lára máa lọ àfihàn jẹjẹ ṣùgbọ́n àwọn kàfá sí àgbà abẹ́bẹ̀rẹ̀ sórọ̀ ní tó ti yára yín sìn rárá àdìsí bísí láì bí tó tó ti yára yín sìn abẹ́rẹ̀ sórọ̀ torí pé bísí láì yé lẹ́sàn mi bí ní àdìsí ṣùgbọ́n wàá fà sórà kankan ọ̀fẹ́ mú sórà míì lórí ìrùn ọwọ́ àti bisimilá ìtẹ̀ náà yóò àjẹ pé jẹ́ẹ́jẹ́ ló sòwò náà tó ti yára ń sè lápèjúwe iná òǹkà nìkan wá bá ọ afẹ́ka fúlẹ̀ aláwọ̀sí ó ṣe jẹ ọ sọ bisimilá ìmẹ̀ jẹ́ẹ́jẹ́ ní ọ̀jẹ̀ olùhùn wọn lọ́ọ̀ọ́ àhàdẹ̀ ó jẹ́ pé rahman rahim ó ti wá kà rárá tó ti yára ń sè àwọn ṣàfihàn yà àwọn làwọn sọ pé èèyàn ká abẹ èèyàn ká sókè òkè tútù àwọn yẹn o pé nígbà táwọn fẹ́ bẹ̀rẹ̀ kedegbe. bisimilayi rahman rahim alihamdulilayi rabbil alamin pé èèyàn kàdé sùn láyé sókè níbi fàtà èyí táwọn èyí tá a sọ pé èèyàn ká pé èèyàn fẹ́ kásóra kásóra sí i rárá àwọn ṣàfihàn yà wọ́n sọ pé èèyàn ká sókè ṣùgbọ́n àdéhùn tá a mú wálẹ̀ fún ẹjọ́ yìí wá pé ń tẹ ọlọ́run ìgbà yìí ká sókè ká sókè jẹ́ẹ́jẹ́ ní ọ̀kà tó ti yá báyìí والله تعالى أعلم أو سلام سلام نعم ẹni ọba jágbó ìsáfú ó ń se ọlọ́run bá ní pípọ̀ ní ṣùgbọ́n kí ni tí kí o là ní ìṣẹ́ títí àdìsí lè jẹ́ ní gbogbo ohun tí ń dá pọ́blẹ́mù lẹ̀ lórí èyí tí yan fẹ́ rí àdìsí ọkẹ́ he ọba táyé máa lò kí ni ìtumọ̀ àdìsí ìtumọ̀ rẹ̀ náà ni pé à ń kírun lọ́wọ́ ń bí ibi ọmọ yẹn ti ń kírun yẹn ẹnìkan wá lọ ọdún tàbí ẹ̀jẹ̀ kọ́ níbi pátákó lọ́hùn-ún àmọ́ ní ẹ̀sẹ̀ torí ẹ̀ lọ dúró bẹ́ẹ̀ bọ̀tẹ́ ẹ̀ gbọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ àti mọ́sálásí bẹ́ẹ̀ àtàrà gbogbo tí ń bẹ láàárẹ̀ ẹjọ́ máa hùn láwọn èèyàn tó ti yé bẹ́ẹ̀ látara pẹ́lú mi ọtí ń bẹ láàárẹ̀ bẹ́ẹ̀ látara pẹ́lú mi sìgá àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lè jẹ́ kí ọ ta kété ìta kété sáwọn tí ń kírun bí yẹn bá ṣe bẹ́ẹ̀ àlẹ́bí ni pé lásọ̀lá ọlọ́run bò ní gbà wọn rẹ̀ tó ti yé ọlọ́run bò ní gbà wọn rẹ̀ ẹ̀ náà tó wá ní kíkún ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ náà ní bíbí wọn yóò ní pé láàṣọ látàlá wo káàmìlà tẹ̀kídì wo káàmìlà àwọn olùkọ́ ní bẹ́ẹ̀ tó ti bí ẹni tó fi pé oúnjẹ ń bẹ́ẹ̀ lẹ̀ ní ọbẹ̀ kírun àlẹ́bí ní pé fàlàṣọ látàlá kò sí òun fún ẹni tí gbẹ̀ ń gbọ̀n tó wọn bẹ lórí irun kọ́lọ̀ yàgbẹ́ náà ìgbẹ́ wọn gbọ̀n wọn kírun fàlàṣọ látàlá ìtọ́ ń gbọ̀n kọ́kọ́ kọ́lọ̀ ọ̀tọ̀ irun múra mọ́jì irun mọ́jì sí ibi kírun lọ làásọ̀ látàlá làásọ̀ látàlá yẹn kí ni túmọ̀ rẹ̀ òun náà gbé làásọ̀ látàlá òní gbalada yẹn kó pé torí pé ó kẹrù ní papọ̀ lórí ọ̀hún yẹn tó ti yá báyìí ṣe sọ alimohim àdéhùn ń sá ń bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ìròyìn ni kéèyàn ta kété síbi táwọn èèyàn kí ẹ̀wọ̀n ṣùgbọ́n ni ó tó sọ́fà alákọ̀ọ́kọ́ tẹ́ sọ́fà alákọ̀ọ́kọ́ ti kú òun wá dé kí ni ó sì ọ̀kan nínú nǹkan méjì ni tó bá lè ráyè òun mọ́ wọn òun lọ́dọ̀ àjù tó bó ń sọ ọlọ́run bá ṣàlàyé pé tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá mọ ọ láti ń bẹ fún sáfù alákọ̀ọ́kọ́ ni ẹ bá máa dù ẹ bá máa dù pé á sáfù alákọ̀ọ́kọ́ ọmọ fẹ́ wá kálẹ̀ ẹ bá mọ ohun tí ń lẹ́ńdẹ́ èèyàn wá rí gbogbo ẹ ti kún náà fún ó ti kún dẹ́dẹ́dẹ́ èèyàn wá lọ bẹ́ẹ̀ ní sẹ́ńtà ìmáà torí pé sáfù aláwọ̀kọ́tà ló kú yẹn sẹ́ńtà máàmù náà wọ́n ti bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n ó lọ ọ̀tún tọ́sùn bá kú wọ́n ó lọ sí bẹ́ẹ̀ ni láti rẹ̀ rákẹ́lẹ̀ dé sọ́kọ́ ẹlẹ́sìn ẹni tó bá kọ́kọ́ dé yóò tò ní sẹ́ńtà ìmáàmù àwọn tí bá ń dé lẹ́jú lẹ́yìn rẹ̀ wọ́n máa wọ́n tò lọ ọ̀tún wọ́n tò lọ sí àtúfẹ́ mú rákẹ́lẹ̀ láyìn kẹta ẹni ní oṣù tó ń sẹ́ńtà ìmáàmù tí wọ́n fi òun sẹ́ni ọ̀rẹ́ lómi kò sí pọ́blẹ́mù òun tó ti yé ọ̀sẹ̀ tọ́kọ wa òfin torí bọ́ ọ̀fẹ́ dádó ọ̀wá fẹ̀ nìkẹ́tẹ́ yìí ó ti da káfù yẹn o inú pọ́blẹ́mù tó dá lẹ́nu káfù yẹn ò jẹ́ ó kú mọ́ nítorí jẹ inú pọ́blẹ́mù tó dá lẹ́nu pé ẹni tó fà ọkàn tí fi ń bá ìjọsìn rẹ̀ yẹn lọ tẹ́lẹ̀ ó ti dàrú wọn lọ́wọ́ yóò wò pé kí lọ fà wọn sí kí lásán ìró tó sọ pé ó pè é ọ̀fẹ́ dé ibi kejì rẹ̀ kó tó di pé ó papọ̀ mọ́ ibi tí màá mú un bá lọ kò sí kọ́kọ́ dà wọ́n rẹ̀ àwọn tó fà á láàrin wọn lẹ́gbẹ̀ẹ́ kejì lẹ́gbẹ̀ẹ́ kejì tọ́ba ẹgbẹ́ lómi tí ìmú rẹ̀ ò tiẹ̀ tẹ́ pé gbogbo tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ìrún òun ètò ẹ̀mọ́ gbèrò ìrún lòún wà ní yọ́dọ̀ gbówó ẹ̀yìn gbogbo láàlọ́ yóò dúró pé àtàkèjì lọ́fà àtẹ̀jí yọ ọmọ dá ọ gbogbo ọjọ́ ọmọ lórí òde èdè òní so bẹ́ẹ̀ náà wà lẹ́yìn tó wà lẹ́gbẹ̀ẹ́ owó sí rẹ̀ náà òun ní ọmọ àrò so lára problem táwọn aráfà ló wà lára problem táwọn aráfà ló wà ní pé so yóò wá di pé àlàkó tó wà yẹn àwọn èèyàn fẹ́ di àwọn èèyàn fẹ́ di wọ́n máa sún fúnra wọn wọ́n máa sún fúnra wọn àlàfo yẹn wà padà lọ sẹ́kù lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ so tàbí pé pé ẹgbẹ́ bí yẹn lọ́ba jẹ́ lọ́jọ́ ìtọ́jú lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ yẹn náà alimohim tó fi jẹ́ pé dípò tí yẹn fi wá sí yẹn fi hàn dájú ẹni ọba kún yẹn báyìí lọ́la tí wọ́n bá ti kó yẹn mọ́ ọlọ́run bọ́ gbélé yẹn èyí tó bí yẹn ń ta kété sọ kó dé lásìkò tí yẹn dé tó ti yọba yẹn ìpínlẹ̀ ọ̀tá àlà ọ̀sán àtọ̀. Thank you. kátó láti ìlú àpò ìlú tó ti wà láti lọ fún ìlú káwọn tó ti àti sábà ní ìlú àwọn ọmọ ìlú wọn ti ti wà láti lọ fún ìlú. ara títí àdìsí la sọ nípa pé kéèyàn gbàgbọ́ yẹn kí làdìsí sọ nípa àdìsí sọ òun náà ẹgbẹ́ ni pé ọfẹ́ dìtà jù jù lóhùn ó jí fún rẹ̀ ni wọ́n jí i ni ọwọ́ lọ sàgbàlá ọwọ́ àti wọ́n ń kírun yẹn ṣùgbọ́n bí wọ́n ń kírun yẹn ti ti tò ó ń sọ ọlọ́run bá ní pé fi irun yẹn lẹ̀ lọ́sùn. nínú ẹgbà wa mi ọ̀rọ̀ wá pé ó lè fẹ́ máa ṣàdúrà fún ààrẹ ọmọ àtẹ́kù ó lè fẹ́ máa ṣàdúrà fún ààrẹ lórí ọmọ àtẹ́kù lápòjú ní sọ fẹ́ mú kúlíyà ayọ̀ àlẹ́ kàfẹ́rù wọ́n lọ sí ní tòògbé ọba yẹ gbogbo lálálálá kó mẹ́ta yíyá yálì káàkiri wọn ìwà náà sọ fún mi pé yín kébé àbùdó máa ta àbùdó ọyọ láàkó mẹ ẹ bá ti yọ láàkó mẹ báyìí jẹjẹ lè wọn bọ lọ́wọ́ wọn dì mọ yìí ní màá jọsìn fún tẹ jọsìn dípò yìí ní jọsìn jọkẹtì ní màá jọsìn mo mú alápẹrẹ ni o tọ èyí tó olùjọsìn fún tẹ jọsìn ẹ̀yin ní ojú olùjọsìn fún mi tẹ tẹ jọsìn tọ bẹ́ẹ̀ yóò ṣe máa wí nígbà tí yẹn bá ti yọ láàláàláà kó bẹ àdúrà ọba di ni o ọba di gbèmọ yẹn lọ́wọ́ so látara pé èèyàn kírun pé wọn á ní tògbé ní ẹni tògbé wọn fẹẹ fẹẹ fi omi yẹn lẹ kọlọ sùn lẹ tó ti yé èyí sì ń mú tọ̀sán ẹgbẹ́ yóò láì kí láti àlọ́ pé bóyá èyí bá ń tògbé kọlọ sí èyí sábà wáyé bí òun ṣùgbọ́n òun tàá jùd àsìkò òun ni òun làsìkò yẹn ìwọ ló ló bẹ́ẹ̀ni ara rẹ ló ń jẹ ní pápẹ́rẹ́ wá òun lẹ̀nà òun lẹ̀nà ìgbà tí wọn bá wọn bẹ tó ikú òun ò ní gbà fún pàpà jùlọ tí wọn bá ṣiṣẹ́ tọ rẹ́yìn àbẹ́yẹn bá lóògùn òun ẹjú bá sì máa máa ń jí tààjú tọ́pẹ́ ètè lásìkò tí máa ń jí tí ò lè má jí lásìkò yẹn bá ètè tó yóò jí lásìkò yẹn bá ètè tó yóò jí kódà kọ́ pẹ́ sùn táwọn èèyàn bá ti ń tó báyìí yóò jì orúkọ tó mọ́ ọ́lá yóò jì ọwọ́ á lè jí náà bẹ́ẹ̀ yẹn o kí máa dà kó wọn máa dà la ṣùgbọ́n táwọn èèyàn bá ti ń tó báyìí yóò dàgbé níta orúkọ ti sọ ọ́ ju ẹ̀mí náà ti mọ̀ pásítọ̀ yé o ohun tí màá fi ṣe kí èèyàn bá ti tré ní ẹ̀mí fún ìkẹ̀kan lásìkò kọ̀ọ̀kan tó bẹ́ẹ̀ ni ó sì máa bá a lọ ni tòtẹ́ bá rẹ̀ nìkan igbó ní ìwọ̀n mọ́ la ní wákàtí márààrún àfikún òun ṣe é ní one two two nígbà tó wọn kò dúró wọn pè wọn aṣọ kó tó di pé wọn kì wọn sáré wá kì í dórí yẹn wọn jẹ àwọn aláṣọ wọn tún ti mọ group yóò ti yọ̀ǹda ẹ̀ fún wọn tọ́ba dásìkò ṣáì wọn bá ti ń pè kó tó di pé wọn kì ṣáì wọn sáré mú tó fi tírénì ní ara rẹ̀ tó fi tírénì ní ara rẹ̀ kódà tó bá fẹ́ ṣéǹjì yóò lé tọ́lẹ́ mi ó ni pé àtùbá àlá tán ó tún dọ̀la kódà ó lè jẹ́ pé àṣùbà ni òun lè wọ̀n kọ́ máa dé mọ́sálásí tí wọ́n kà á bàbá wa ń kírun òṣìṣẹ́ ìjọba ti dé mọ́sálásí bàbá yẹn bà ohun tó tún ní ààrẹ gbogbo ọ̀sán ìrọ̀lẹ́ àtàlẹ́ alẹ́ yòókù ó ti yọ̀ǹda ẹ̀kọ́ lọ́hùn tó dọ̀la tọ́pẹ́ inú wọn ṣe ń jẹ ẹ̀mí ó béèrè fún mi kí ló dé wọn tírénì irú ẹni bẹ́ẹ̀ lọ kíyèsí tó bí ètò ìdílà kó dílà aago méjìlá ọbẹ̀ ẹ̀sùn ẹ̀mí yóò ní o lè ti sùn wéèjì ìjọba máa ń fi léde ọ̀yà ọ̀yà ọ̀yà yọ ọ lọ gbàgbé yọ máa ti ọ̀sán àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀sán yóò ti dìde ọ̀sán àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀sán àgbẹ̀lá ó sì lé ọ̀sán àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ hàn yóò wá wò ṣùgbọ́n tí bàbá ti pé ohun yẹn gẹ́lẹ̀ máa lọ torí pé ohun tó tréní ẹ̀mí rẹ̀ fún un tó ló ń ṣe ọlọ́run bá ti sọ pé ká tréní ara wa lọ́nà tó gbàdá lójú kọ́lọ́n bá ní wọn sára ìfún wa pé nínú sọ̀dáàtà káánẹ́tì alàlùmọ̀ọ́mìnínẹ́ ìta àbàmọ̀ òkúta ẹ rí ìwú tá à ń wí yẹn so lórí àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run bá yẹn ó sọ pé nínú àmì pé yóò di olùgbàgbọ́ òdodo òun ni pé kéèyàn máa fi wọ́n láti máa lákòókò ẹ̀ kéèyàn máa fi lákòókò ẹ̀ àmì pé yóò di olùgbàgbọ́ òdodo so ẹ wá sọ fún mi bàbá tó ti wọ seventy five years ó ti wọ eighty years àṣùbà rẹ̀ ni wọ́n ń kí láti fi tá fi yí ẹ̀ sẹ́yìn àwa ni ó chéǹdì rẹ̀ ah! yóò lé yóò lé àṣùbà nìkan kọ́ ó tún kọ àwọn ọ̀run mìíràn yóò lé láti rí yíbo lọ́bẹ̀ yíbo fọjọ́ méjìlá yìí wá àti tí wọ́n fi tì í lọ́bẹ̀ yẹn ẹ̀yàn dá padà sáyé yẹn padà ẹ̀yàn dá padà sáyé yẹn padà tó jẹ́ pé a gbọ́dọ̀ tírénì mi wà lọ́nà tó gbàdá òun náà ni wọ́n mọ̀ wà lá tọ́ bá ti mọ̀ wà lá yìí dáa nígbà táwọn fáwọn nípa súnà pé súnlẹ̀ ṣe ibi tó le àfikọ́ jẹ́ kó rọ̀ ẹ̀mí ara rẹ̀ ẹni pé ọ̀fẹ́ wọn mọ́sálásí ọ̀tún lè gbé wọlé òun sáré tì láàkàyè rẹ̀ ní ọ̀tún ni o ọ̀bẹ tẹ̀lé gbósì ọ̀sán ìpadà ọ̀kà sí ìjẹlá ńlá lọ́dọ̀ ara rẹ̀ ọgbọ́n ti wọlé ńgbọ́ fẹ́ jáde òun sọ pé òsì mo gbọ́dọ̀ gbé jáde o ọlá òun gbọ́ tún jáde ọ̀sán ìpadà kò sì níbi jáde ọ̀fẹ́ bọ̀ bàtà ọ̀tún lọ́wọ́ fọ́ bọ̀ ó sì ti bọ́ òsì jọ́kẹ́ ó tọba ìpadà bíi pé bó o ti ń tírínà rẹ̀ tọ́ba ètò iná mi lásán mo ò ní ìdìbò tẹ̀ máa wọlé yẹn ọkẹ́ máa gbé sílé níkẹ́ òun ọ̀fẹ́ wọ tọ́lẹ́tì ẹ̀sùn sì ló gbé wọlé láì jẹ́ fún olóyún bọ́lá káyìí sọ ṣùgbọ́n náà sẹ́yìn lọ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀lẹ́ ìgbẹ́ gbọ́tù ah wọ́n ní má gbọ́tù sí wọ́n mà ní oúnjẹ ọlọ́mọ máa ń gbé ká tó wọdún bí ẹ̀gbẹ́ ọ̀ padà ó gbẹ́jọ́ òsì ọ̀fẹ́ jáde tọ́ba ti á mọ́ra tán ọ̀kẹ́ padà rí pé kọ́ wa mọ́ra yẹn lọ́wọ́ dáa òkú tó bẹ́ẹ̀ gbé mọ́ra gbogbo èyí tí wọ́n lọ gbé wọn kó bá tẹ ẹnìkan wọ́n lọ fi gbégi ní kẹ̀kẹ́ ni o èyí tẹ̀ wọ ni gbogbo ilé ìnáwó máa tẹ̀lé àyè mójútó súnà níbi gbogbo wa bóyá máa fi tẹ̀lé táwọn ti máa tẹ̀lé ọfẹ́ wọ bàtà ọwọ́ tọ̀tún òtó wọ tòsí ọfẹ́ bọ̀ ọbọ̀ tòsí òtó bọ̀ tọ̀tún ẹnìkan wà ló ń lọ lu bàtà rẹ fún kẹ̀kẹ́ bí lọ́ba ti wọ̀ yọ máa wù yóò bàtó tù pẹ́ láyé gidi bàtó tù pẹ́ láyé tó ti yá báyìí tó so agbára tó jagbára lọ níbẹ̀ lára àwọn súnmọ̀ téèyàn bá bójú tó dára lọ́wọ́ tó ara rẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àtúntò. nínú àwọn mọ̀sáìdì tí àwọn olùmọ́fìmọ̀ ẹ̀rọ àwọn lórí ẹ̀ ni ayò nínú àwọn kọ́ọ̀tù صلاتين أبي آذانين من صلاة الصبح نلم فيه الصلاة خير من النوم àsìkò wo nínú àwọn ìrun méjèèjì tá a máa ń pè ká tó kásùbà láàpè láàpè as-salatu khairu minan nawm tí ìrun àkọ́kọ́ tá a bá kọ́kọ́ pè yẹn ni àbí ìrun ẹlẹ́ẹ̀kejì kó tó lè bá àwọn olùmọ́fìmọ̀ nira wọn lórí ẹ̀ gan-an àwọn àfáà àtọ́ á jẹ́ pé wọ́n jẹ́ àwọn àfúnṣú mẹ́wàá náà àwọn àfáà tó bẹ́ẹ̀ àwọn àfáà àtọ́ tí wọ́n ń dá lóla ní sálàmù àwọn náà látara ohun tó hàn sí oníkálukú wọn títí fún kálukú òkú láyé ibi tó hàn sí ni ṣùgbọ́n kò já rẹ̀ ni pé èyí abáṣe náà láti lọ́wọ́ gbà tó jẹ́ pé a sì ráwọn tó jẹ́ àwọn aṣáájú wa tẹ̀lé lórí méjèèjì náà wà ẹnu pé ìmú ọ̀kẹ́ máa ń tó sùnwọ̀n lẹ́mìí yálẹ̀ ẹni tó fẹ́ ṣe tàbí àáfàá tó bá ń sọ pé kò ti gbọ́dọ̀ sí ìnà tó tó sùnwọ̀n jù ká lọ. mo lè gbà gbọ́ mi bọ̀tún yẹn bá ṣe mọ́sálásí kan tí wọ́n ń ṣe bá mi mọ́sálásí mi lójú sọ gbogbo àwọn yẹn tó ti yá báyìí sí lápèjúwe tàbá fẹ́ lọ́dọ̀ àwọn mọ̀dáì mọ̀dáì ẹ má jẹ́ lọ́dọ̀ àwọn mọ̀dáì bẹ́ẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn afáfẹ́ wà láyé lọ́láyé ó sì fẹ́ lọ́láyé wa nísìnyí Eh, àfọwà muhammadu sọlá ló lè ní bàbá abúlé baz àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n sọ pé àwọn olè àwọn olè jazz àwọn àwọn àfa sáúdì ibi táwọn lọ ni pé asọlá ti kọ́ ìlú mi nàá bá ti bá àwọn bàbá wa yẹn ní pé ẹlẹ́ẹ̀kejì kò sì lè bá àgbẹ̀ ìrìnàjò òun ní kápẹ́ tó ti yé ṣùgbọ́n ṣé kùnẹ́sì dáadáa dáa àtàwọn olè àmọ́ òmíràn àfájúlọ àfáà tó ń sọ yìí fi kú súnà àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn lọ bí bílá alákọ̀ọ́kọ́ ni wọ́n ní ká tẹ̀lé wọn kò kéde kejì ló sì jọ fi mọ ara wọn lórí rẹ̀ ètò ìtọ́ ẹ̀ sí nìyà lẹ́tẹ̀lẹ́ kejì yìí láàyè la gbọ́ pé máa ń pè àtọ̀ láti ọkọ̀ ẹgbẹ́ mìíràn náà òun ní ti máa ń pè wọn àkọ́kọ́ tó ti yé ọ wà lára wọn tó jẹ́ kí àwọn èèyàn tó gba alákọ̀ọ́kọ́ yẹn àwọn olùmọ̀ mi táwọn mú tẹ́lẹ̀ kejì sọ pé à òun tí ọlọ́wọ́n ọba sọ̀làyé pé as-salatu bayna al-adhanayni àdùá ò bayna al-adhanayni mustajaba àdùá tá a bá ṣe láàrin àdánù méjì ọlọ́run ọba ọgbà àdán tá a bá ń sọ pé alákọ̀ọ́kọ́ ni àdìsí yẹn ti rí wa pé kì í ṣe alákọ̀ọ́kọ́ èyí tá a pè yẹn o àdánù méjì ti ń dé bí àdìsí pé àdùá tá a bá ṣe láàrin àdánù méjì ọlọ́run ọba ọgbà àdánù méjì yẹn náà sì ni pé irun tá a pè àtìkọ́mọ̀ tá a pè ànẹ́bí pé ìkọ́mọ̀ ní àdánù ìdán ajẹ́pé àdánù alákọ̀ọ́kọ́ tá à ń sọ òun ni àdánù ẹlẹ́ẹ̀kejì tàbí ṣe ìkọ́ ọmọ á sì mọ̀ wẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ yìí o. rẹ̀ sọ pé ẹlẹ́ẹ̀kejì tá a pè ìwé àkọ́kọ́ tá a kó pè yẹn òun ò sínú àwọn àdánù. èlé bá a sọ bá a sọ bá a sọ láti kọ́ ìwé rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ni àdánù alákọ̀ọ́kọ́ ìkọ́ tá tó ti yẹ pé àjẹ́ pé bíi tẹ́lẹ̀ kejì yẹn láti fẹ́ sọ̀rọ̀ àtún kọ́ ìrìn rẹ̀ wọ́n ti wá gbẹ̀ gbà gbà sọ̀rọ̀ ìyàwó àyíṣà tó ti tó mú wa tẹ̀fẹ́ gbé wa ní ká ní pé áá ẹlẹ́ ìlú lọ ṣùgbọ́n ní ti bí ìwà yà ń ṣe lọ tó ti yẹ abáyé ti so irú àwọn afọ àwọn kan nílẹ̀ Yorùbá ń bí ìgbẹ́kọ̀ ṣáró ẹlẹ́gbẹ̀ẹ́ làwọn ẹ̀ lọ tó sì tún lórí ẹ̀ wọ́n kọ́kọ́ ọ̀rọ̀ àwọn ọmọ ìbò wa lórí rẹ̀ lórí rẹ̀ lórí rẹ̀ kí ni èyí tó gbówé gẹ́jù ìwo ló kún gẹ́gẹ́ jù ẹlẹ́ẹ̀kejì náà làwọn náà lọ nínú ìṣẹ́ra àwọn ẹlẹ́ẹ̀kejì ẹni káti pé aṣọ aláṣọ lójú ìṣàlàyé pé wàá sùn tá a mú tá a mú tọjọ tó bóyá báwa jẹ tó bóyá bóyá tó ń tètè bóyá wọn kò wà lórí rẹ látara pé àwọn olùmọ̀ wa náà ẹnu wọn kò lórí pé ibo gan nínú méjèèjì ibo gan nínú méjèèjì ṣùgbọ́n tá a bá ń pèlè nílẹ̀ wọn náà fẹ́ gbé sínú làákà ìwà pé ẹjẹ wa náà wà sí làákà ìwà o bí tuntun máa sọ láti kọ́ ìwé nìyẹn ìrún pípé o ó lóore dúkìá ó lóore dúkìá sísun lọ bí wọn bá tẹsẹ lákọ̀ọ́kọ́ la bá ti pè é ìrún tá a jí ń tọ̀ ń pé kó wá sùn sákòókò rẹ ti tò á dá jókòó kalẹ̀ nù àyẹ̀pẹ̀ òun là jùlù là ń pè mú èyí lòun là ń pè mú èwo là ń pè mú wọ́n lá sọ̀sọ̀ rẹ̀ ojú káwọn afá ọ̀dọ́ ló jẹ́ ẹ̀ kéèdì yẹn ni òun ló tún kọ́ ló tún kí ọ lásìkò yìí má wàá kírun àwọn tó mú tálákọ̀ọ́kọ́ wọn ní tálákọ̀ọ́kọ́ ni tó lẹ́ni tó jẹ́ mùsùlùmí ti ń wà sí pé ọlọ́run ọba rẹ̀ sì wá sẹ́ni àkọ́kọ́ kó tó rí pé yọ lọ ó bèrè nǹkan lórí lọ́wọ́ rẹ̀ aṣọ láàdù ó yìí láti tó bá ń bèèrè nǹkan lọ èmi ta fẹ́ sáà ń pè fún ẹgbẹ́ wọlé oníkẹ́ pé lójú oorun ní òdìbà mo lè gbẹgbẹ́ ọmọ wúyé lójú ó jẹ́ pé ìkéní ti kejì àwọn afáàṣì ń dolè lórí rẹ̀ rárá báyìí rárá báyìí ọ̀wá sì ń ta amú lórí rẹ̀ gbà ọ̀dà ọ̀ṣàrà. ẹ gbé lọ́dọ̀ tí wọ́n bí iná àti àmásí ń pè láwọn kọ́tẹ́lẹ̀ wọ́n ní àti ṣéǹjẹ̀ ìṣe tí mo wí yẹn ọdún mẹ́ta fẹ́yìn o àti ṣéǹjẹ̀ ẹ ojú ìgbà pàápàá jùlọ ń wà tábàdà kó fẹ́ máa mọ àwọn wàhálà ṣe wá pé pé tẹ́lẹ̀ nǹkan gbọ́ sọ̀rọ̀ àti ọ̀fọ́ ìrìn náà náà yóò lè má ti bá àdúgbò èyí ohun tó yà bá sábà láwùjọ ni ìgbà tó ń bẹ gbígbà sọ̀rọ̀ àti ọ̀fọ́ ìrìn náà náà à àti pé àkókò àkókò àsùbá làálọ̀ tó ń dúdú látà pé wá jẹ́bẹ̀ náà tó ẹ máa ẹ lọ sí tẹ́lẹ̀ méjì tó lè má gbé pípẹ́ àmàpà náà ọ̀sọ̀rọ̀ ìbéèrè mi pé tí èèyàn bá ṣe ìlú oṣù lọ́rẹ́ ọ̀sẹ̀ wọn á bá lórí ìlú tí èèyàn lọ lè fún ní àbí èèyàn lọ lè lọ́ọ̀lẹ̀ ewé ìwọ lọ gbà láti bẹ́ẹ̀ pé kò má fi mú lẹ́nu èèyàn lọ lè rẹ̀. má bínú ẹnu náà lè yín sọ ẹ dákun má bínú àná ìbáṣẹ yìí ẹ̀ bínú mọ́ àbẹ́ ẹ̀ tún bínú má bínú tọ́ba ìbọ́ ẹni tó ju léèkì rẹ̀ ṣe é yóò fi wú jù ú sọ sọ́jà gbogbo ẹni tó sáré ẹ̀ ọ̀gá ọ̀gá sọ ló fi ṣe ó ní ìjọ ìrẹ̀lẹ̀ àrẹ́kọ̀ ọ̀bẹ̀ òní ṣùgbọ́n ká gbogbo yá títí tá a ti gbà jókòó ni ìṣèbá àdòrè lórí àní òjòkó àní òjòkó òun yóò súnmọ́ pé tàwádùn tó ń ṣe ọlọ́run ọba ń sọ ń tòótọ́ láyà lóde tí ẹ bá bá àgbàlagbà lórí ìdò o ò ní jókòó o dùn ìwọ ní òdùn tẹ̀lé tọ́ba ẹgbẹ́ lórí ìjókòó ló ti bá o ò ní dúró lé lórí ọlọ́ jókòó bá tó ti yé ọ̀yà ti wo òbí ó ti ti tán rẹ̀ ní sàlámù aleykum wa rahmatulah àpò àrùn sàlámù sàlámù àbàjẹ́ àtẹ̀mú tí o ti wá aláwọ̀ èyí mo wá rí o yóò sì ọwájú tó ti yé abáyé fún mi èèyàn wá jókòó wọ́n wá jẹ́ni pẹ̀lú pé yọ́n máa bá sọ. ó ń tọ̀hún bẹ lójú agbo tó ti kórè àgbà lójókòó ìsìnkú wa ní fọ tọ́gbẹ́ ní fi lébi ọláǹfààní kọ bẹ̀rẹ̀ sẹ́nu ní ti lébi tirẹ̀ kọ́ máa sọ ogun tó bá sọ lẹ́yìn ìgbà tẹ̀ ti kíra sí tó ti lé ìsìnkú tó burú bẹ̀ ìdòlé ìlú èyí lára pé èèyàn fi ti bá kẹta tó ti yá wá ní ṣe ṣùgbọ́n gbàtà fẹ́ ti làwọn á ṣe nǹkan yẹn òun ló ń sọ lọ́wọ́ bàbá ìrìn àná sẹ́ni kẹ́ tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ nìkan tí n bá sọ pé kẹ́ni kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ nìkan ni ìyàwó mi bá ní wọ́n máa ṣe bẹ́ẹ̀ kọ̀kọ́ látara ipò tọkọ wa orí ìyàwó torí pé ìyàwó ò lè rálì jẹ nẹwọ̀ àfi pàṣẹ ọkọ pípàṣẹ ọkọ ni ó lè rálì jẹ nẹwọ̀ tó ló ń sọ náà bá fi rárá bẹ́ẹ̀ ìfẹ́ lọ́wọ́ náà ah, kú ò ní dédé lọ́dọ̀ ọkọ rẹ dáadáa ni à ah, tá a mójútó òtò pé fàyín náà jẹ̀dẹ̀tù wọ̀ náà ro ó gbé àlùjẹ́nà rẹ nu inú rẹ náà sì nu ìtọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ọ̀rọ̀ kàtí lónìí yẹ ike tó ń gbé ti lọ́kọ kódà kó tó pé kò ju ara lọ kó má ju ìgò mínírààsì lọ ọkọ rẹ ní àbí lẹ́yìn ọlọ́run ló tó ipò rẹ ju ipò bàbá ìyàwó lọ ju ipò ìyá ìyàwó lọ lẹ́yìn ọlọ́run òun ló tó kù ti pé ọgbọ́dọ̀ pẹ̀lú àwọn àfẹ́ rẹ̀ tẹ́lẹ̀ mi wá múra tẹ́lẹ̀ tó ti gbé gbélé ló ti gbogbo ẹ̀ dáadáa ẹ̀ mo fẹ́ dé òkè kìíní kẹ̀kẹ́ o tọkọ náà wàá wò pé mi ń pàṣẹ ọkọ gbà so wí fún mi tẹ́lẹ̀ ní ọ̀táyé yòókù yọ máa fún lọ ní ọ̀táyé kọ́kọ́ sàyè ni bó ti ṣe ń lọ yẹn tí è lọ tí è bọ̀ àmàlẹ́kọ̀ máa tẹ̀bi ni o ní ra àna ọlọ́run àna ọlọ́run bó ń jí mi sọ látara tó ṣe yẹn tí è lọ tí è bọ̀ ọ̀táyé gbogbo ìjọba gbàyọ̀ǹda yẹn èyí tó lójú ẹsẹ̀ ló ti gbàyọ̀ǹda àti tọ́ba ẹgbẹ́ ìgbẹ́yìn bá wá lójijì ṣùgbọ́n tí mo ń sẹ́yìn láti fi ja àwọn ìjẹfà ọ̀sẹ̀ méjì yóò ti máa sọ fọkọ ètò ọlọ́run bá ní ká yọ ọwọ́ o fẹ́ lọ sí ìnáwó báyìí báyìí báyìí báyìí níbi báyìí o ọkọ ní o ti máa gbọ́ kalẹ̀ wọn ní o ti máa fèsì gbọ́ ọ̀nà èèyàn sí bẹ̀ mọ́ o tún kọ̀ tún la èyí tó yẹn léjì o tún kọ̀ la lálẹ́ rẹ̀ èyí tó yẹn léjì tọ̀tọ̀ ìmọ̀ òun ó dé òun kò fẹ́ máa lọ o. ọ̀pọ̀ ó lè náà àti sọ pé lọ. káwá yẹ pásítọ̀ yẹn wá sílẹ̀ náà ọ̀pọ̀ ni pé òun wí fún mi sẹ́ àní kò ọ̀sáyé náà ni o ọ̀sáyé náà ni ẹnu pébi kí àwọn èèyàn wà máa dà sí ìgbà onítorí ọ̀dà bó wí fún ti gbá láṣẹ náà lọ́dọ̀ láti ọ̀hún so lára olóòwò tá a sọ lẹ́ẹ̀kan yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ tó nínú ìlànà wa lóòrè lẹ́nu ká káwọ́ sáyà bàbá nìjẹ́ lórí ìwé ọwọ́ padà sáyà ni ká ju wọlé ewu ni ká ṣe bí irú ìdájọ́ tó mọ̀ sọ lẹ́ẹ̀kan níbi àsọ̀láàtò kẹrù mi náà mi náà tó ti yé yóò kẹ̀kẹ́ náà wà lẹ́yìn náà gbé wáyé ṣé tá a bá fẹ́ sálámà tó a ti ṣàlàyé rẹ̀ bí èmi jẹ́ mẹ́ta bí ìdáhùn yìí ti béèrè tá a bá fẹ́ sálámà ṣé ìmáàmù ajẹmáàmù sálámà rẹ̀ jálẹ̀ ni ó fi ojú ẹgbẹ́ yọ sálámà méjèèjì ó ti rí báyà náà dáhùn sálámà méjèèjì àbí yọ sálámà àkọ́kọ́ káà náà tó sálámà àkọ́kọ́ tó ti yé kí má dà á là ń lo rẹ̀ ní tó gún gégé jù kájọ sálámà tẹ̀ fàyídà sálámà lè má ọ̀sẹ̀ lé mu tí màmú ìbá sálámà sálámà àwọn àfáà ni wọ́n lo àwọn tààrù látàkà àwọn pékèlè ní tí wọ́n gbọ́ ṣùgbọ́n ká ní yóò bá wáyé bẹ́ẹ̀ ìwọ̀n tó yẹ kọ́ wá ní pé wọ́n ìdá sẹ́lẹ̀mà lè máa mi lálẹ́ yẹ̀dí sẹ́lẹ̀mù lẹ́jẹ̀ní sẹ́lẹ̀mù lẹ́ ṣèmá ọ̀sẹ̀lẹ̀mù lẹ́ ṣèmá. ṣùgbọ́n fáyìn ìdá sẹ́lẹ̀mà lè ìmá ọ̀sẹ̀lẹ̀mù gbólóhùn sẹ́lẹ̀mà yà lẹ́bi kó méjèèjì mọ́ ẹjọ́ sáadá kẹjọ́ dáhùn tiẹ̀ òun ló gún gẹ́gẹ́ jù. ṣùgbọ́n Sheikh Nasir Albani àwọn lọ bíi pé tọ́ba sọ pé assalamu alaikum warahmatullahi ìdálóhùn assalamu alaikum warahmatullahi ìdálóhùn sótìyé pé báyìí ni ká ti dá lóhùn ṣùgbọ́n kò gúrégé kò gúrégé sọ pàápàá jùlọ lẹ́yìn ìgbà tá a ti dáhùn dáadé tí mo ti dáhùn rẹ̀ léyìí ó jẹ́ kí n tún ṣe ìwádìí lórí ewu ológúrégé jù méjèèjì tẹ́ ẹ kéèyàn máa ṣe ó jẹ́ pé ogúrégé jù mọ̀ pé báyìí dá sádàmọ̀ lè má ọ̀sẹ̀ lè ẹjẹ́ sálámù ọ̀sẹ̀ ìdáná tábẹ́ sálámù aláyín kan lọ́ba ṣe ìdáló náà ló pé ní súnà àlẹ́ السلام عليكم ورحمة الله السلام عليكم اجعلوا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اتقوا السلامة اجعلوا السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله اجعلوا òun ni àdìsí ọkọ gbogbo ẹ̀dá àìdá sálámà ìmáà ẹ kò jẹ́ pé káyìí sálámà ìdálé ìdálé yẹmí ẹbí sálámà ìdáṣẹ náà ṣẹlẹ̀ òun ò jókòó dáadáa bí nẹ́sù yìí ìjókòó sí bí nẹ́sù yìí lẹ́tọ́ bí kò ṣe pé ẹjọ́ sá èyí tó bá fẹ́ sá kẹ́ fi mọ́ ewu lẹ́yìn ní ọ̀dà wọn tó ti yé òun ló gún ege jù ọ̀dà ọ̀tà là ṣùgbọ́n kò wá sí ìta àti ẹnu tó báyìí kó bí àti ìgbìyànjú náà la mú ká má tún ṣáájú mọ́ òyìn ẹni sábà máa yẹn pé ká má jẹ́ nìkan pé tí màá asalamu alaykum ṣe lásán asalamu alaykum ṣe asáyé sáájú rẹ̀ rárá tọ́wọ́ ìpín yẹn náà làbá ṣe kú ká má sáájú ọlọ́wọ́ sàlá náà. ọ̀rọ̀ mọ ọ̀rọ̀ mọ ìlú ọ̀rọ̀ ẹ̀rọ rẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀rọ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ sọ fún nígbà tí wọ́n sọ ọlọ́run tí wọ́n ní mọ́ ọlọ́ ọba ẹ̀yà àlejò wa dèkó mọ́ ọlọ́ ọba lẹ́yìn máa ń bí mọ̀ nípa ìṣèwádìí lọ́sọ̀kan náà ọ̀kan ní ọdún bíi àwọn mẹ́ta sí ló ẹ̀rí táwọn gbẹ́sẹ̀ mi pé èèyàn lè lọ lè àwọn olórin tuntun táwọn máa ń fi pé èyí táwọn gbẹ́sẹ̀ lé pé èèyàn lè lọ lè lè lọ kí mi kí èèyàn kí èèyàn gbé sóògùn tuntun ó mọ́rù sí bẹ́ẹ̀ fún àmì òun ní ìyè àwọn bàbá wa tó ti lọ àwọn bá tọkùnrin ọ̀dọ̀ balẹ̀ tóbìnrin ògúnlẹ̀ àwọn ni wọ́n wò pé wọ́n fẹ́ẹ́ gbé kóhùn ìgbéko ni wọ́n gbé lóṣù wa dípò tó lu ajẹ́ máa wá fi gbogbo kú wá tó bá lẹ́ nfẹ́ nìkẹ́ ẹ máa lóso bọ́ lọ díẹ̀ lè díẹ̀ nẹ́nu tó bá padà yára ní padà sí bẹ́ẹ̀ mọ́ òun lòún gbé lọ bí tó ń gbé lọ èyí tó ń tó wà lẹ́yìn ìgbàgbé tẹ́lẹ̀ mi àwọn afáwà kan wọn bu wá bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á máa jẹ́ ibẹ̀ yẹn làwọn bá dé fún láyé àwọn náà sì ń fẹnu sọ pé ká má sí bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n táwọn ọmọ fi bá ti lọ́dọ̀ wọn ò lóṣù má lóṣù fún mi mọ́ lágbájá ó ti mọ́ ọ́ la má lóṣù fún mi mọ́ ẹ máa dúró kí mi ní onídìí ẹja dúró kíra wa ó ti mọ́ la sọ ìgbà bọ́sí gbàgbọ́ lọ́wọ́ ní kí súnyọ̀ máa tẹ̀ka sí tágbọ̀yọ̀ máa yáwò yẹn kò sí wàhálà lórí rẹ̀ mọ́ lóbi wàhálà ti wà láwọn àkókò kan àpájùlọ nínú olúwa yìí náà sọ̀bọ̀ sí ní ìsìn àwọn obìnrin kọ̀ọ̀kan ló lè máa lé lọ́dọ̀ àwọn ọ̀nà kọ̀ọ̀kan tó yẹ kó bá ní inú bá ń bí kókó kìí ṣe tó wé kí kí tó kí èrè ló gbòmìnira tó ń ṣe gẹ́gẹ́ ó ní ọgbọ́n máa gbé wá pé bọ̀sọ́rọ̀ ọtí o ní mu tí o òun jẹ́ náà máa fi irú ni tó fi gbó gbẹ sábẹ́ ọlọ́mọlúwàbí o ní ládàbí o nígbà ọ̀làwọ̀ tó fi kó sábẹ́ alimoye ìwà àdìsí tó ń sọ yẹn ó yàtọ̀ síra wọn mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan nípa pé tí ọba ti jẹ́ pé bóyá kí yẹn sọ kọ̀ǹdíṣọ̀n onírìnrìn ló lè wà tí ilé ìdíkẹ́ yìí ti ọ̀pọ̀lọpọ̀ onírìnrìn àlébí ń sọ̀rọ̀ pé sáré mọ́ bá dà lápò ẹ máa bí ìrùn tó rí ọba fẹ́ ó kàn kó lùbẹ̀ sí béèrè níbo bàbá mi wà àlébí gbogbo bàbá mi bẹ lálùjẹ náà pé ó ní wọ́n ti sí náà ní wọ́n ti sálùjẹ náà ní o kódà ó fẹ́ dàbí kí n fẹ́ mú àlùjẹ náà níbi tó súnmọ́ mi dé wọ́n ti sí náà ní ara ẹ máa bí ìrùn tó ẹ bá béèrè ó kàn kó bàbá mi wà níbo ìyá mi wà ó ìbéèrè wa pọ̀ débi fún àyẹ̀fẹ́ béèrè béèrè tí ó mú ojú àdébì kan ìwà mú ojú àdébì kan yẹn ó mú wọ̀ mọ́ ah, ihun tó lè mú ojú àdébì kan ẹ̀sẹ̀ lára ogun lẹ́tọ́ lọ́dọ̀ rẹ̀ lójú àtàbí tí jẹ́pàdé ah, bí ó fi wà lọ́dọ̀ wa àríyànú rẹ̀ ọ̀rẹ́ dé ó ti kúnlẹ̀ síwájú ẹni pé wọ́n ti tùbí náà yóò bá ìsìlámì dínà wọ́n fi muhammadu sallallahu alaihi wasallam bí ya rasul ẹ̀gbọ́n wa kan ìlú kọ́rọ̀ kíkí ẹ̀gbọ́n wa ti jì ní pé abubakar àti umaru ń bára wọn jà ìmọ̀ bára wọn jà tí wọ́n bára wọn jà umaru lòun ò ní bàbá bàbá ohun tó ṣe fóun ọmọ bísí lọ́pẹ́jọ́ ẹ̀ fún sọ ọlọ́run ó ń sọ ọlọ́run bá sì ń sọ fún abájú pé fi ó mọ̀ wúlẹ̀ ọlọ́run bọ́ yọnu sí ọ ìrẹ́ àbá ọlọ́run bọ́ yọnu sí ọ ìrẹ́ àbá ní ní wọ́n wo pé ah ó ń sọ ọlọ́run ọba yé mi pé sọkúsọ ní sọ ó fi lọ́dọ̀ ànábì àwọn ọmọ sàlá àṣàlá ó fi jà bá jáfó làwa ń pè ọkọ̀ ògbó ògbó àti ìgbésí ìlú yẹn náà lọ sí ọlọ́run yẹn lọ́wọ́ tó wá fẹ́ rọrùn ìtumọ̀ kíkí lélẹ̀ ni so tó ti jẹ́ pé àwọn olùmọ̀ wa fi ń ṣàpèjúwe sóràtò ìjà àfíyà ti bẹ́ẹ̀ náà lọ́mọ́ sóràtò ìjà àfíyà sóra tó ń sọ nípa tó tó bá ti jẹ́ òwúdà lè fi yàá mà láti ara bí wọ́n alájọba àti àmì yẹn ti pọ̀ tó ó ń kálukú wa ní mú bàtà ìwúwo lulẹ̀ táwọn máa yàrá ìjọ náà ń sánú wa àbẹ́yàn fún ìwé náà máa ń ṣẹlẹ̀ lẹ́yìn lọ́dọ̀ tiwa náà pẹ́pẹ́tẹ́ tó ṣe fún ọ̀fẹ́sẹ̀ láyé tètò ẹni wọn sọ fún ọ ní o lágbẹ́jà tẹjọ kọjá lẹ́ẹ̀kan ọkọ̀ ti tẹ̀ pa o jẹ́ tó kúnlẹ̀ lójijì irú rẹ̀ ló ní mọ̀ òṣù ọ̀tún èyí ti kíkì irú rẹ̀ ló ní mọ̀ òṣù bóyá ní ìgbéra ọ̀gá rẹ̀ lọ pé kí wọ́n wá ṣe gbogbo ìwádìí rẹ̀ àti gbogbo bí ó ṣe ń jẹ nìyí tó kù láti jẹ àbí wọ́n lọ ń jà á máa lọ ilé ọ̀ wá bí sẹ́yìn mọ́

àwọn nǹkan tí wọ́n tẹ̀lé sí láàrin àpá ọmọ wa ìta ẹ̀dùn Muhammad sallallahu ọdụ wasallam tó lẹ́yìn èyí ni àgbẹ̀rẹ̀ yìí ni láyé àgbèrè fóun rẹ̀ ń bẹ̀ pé ọwọ́ àti ilé asalaamu aleykum ohun tí lẹ́sùn máa ń gbé wá là á gbọ́dọ̀ máa tẹ̀lé pẹ̀lú àyùwá ilẹ̀ ìbàdà abẹ́jọ́ tó ṣe láti bá pé nínú ohun tí a gbọ́dọ̀ máa tí a máa fi ṣèjọsìn fọlọ́hún èmi ẹ̀ ló fẹ́ wá. tí yẹn bá lóun fẹ́ ṣèjọ ọwọ́ àtẹ̀ǹkẹ̀ yẹn kò ṣeé fẹ́ lò mí ìyàtọ̀ sí fọlọ́hún. òdiwájú ó tàrẹ́ láyìí ojú omi rẹ̀ mú ọwọ́ abẹ́ ìdúró ìwé mẹ́wàá ẹ̀yin bàbá ẹ̀yin kìíní kan àgbà ìṣòro kò bìjà tó fi yé wọ́n ní ìdílé tó bóyá oṣù jọ kò sí tẹ̀sí ìjà àwọn olùmọ̀ ní pé àwọn ṣe wọlé o ló fi wá jẹ́ pé kó lò ṣe lè tẹ́ àwọn gbogbo òun papọ̀ ọlọ́run ọba ṣe wọlé wọlé ìtàkùn àrọ́ mi ṣe lè kọ̀ ṣe é ṣe gbogbo ohun tó jẹ́ wọ̀ ní ẹ̀yẹ̀ rárá torí pé tàbí ní oṣù lẹ́bọ̀ ní táǹtọ́ ní pé a jẹ́ pé ànẹ́bí Yakubu ti tẹ bọ orí ànẹ́bí Yusuf ọlọ́run bá ti sọ pé òun ò sí òun ò yọ̀ǹdẹ́ ẹ̀kọ́ òun ò yọ̀ǹdẹ́ ẹ̀fẹ́jọ kẹkẹrí òun ò yọ̀ǹdẹ́ ẹ̀fúta kẹkẹrí ìdán tẹ ìyá tí wọn lásìkò ní wọn ọlọ́run bá ti lẹ́tọ̀ọ́ fún wọn lè rà nílẹ̀ ànẹ́bí Yakubu àti yá rẹ̀ yá Yusuf wọ́n wó wọ́n wó fún wọ́n fẹ́ rí ba fún wọ́n forí balẹ̀ fún súnà ìyẹn lọ́dọ̀ tí wọn kò ń ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n nígbà tó ń jọ ọlọ́run ọba dé àwọn sábì òbí wọn bá àlè déédéé déédéé déédéé tẹ́tíríbà rẹ̀ tó ń lọ ilẹ̀ yẹn mẹ́nà bí ṣáàm tó fi ní pé bí wọ́n ti ń ṣe fọ́ bá àwọn òjòyè ló ah, á èmi náà wá ṣe oúnjẹ ọlọ́run ìṣe oúnjẹ ọlọ́run bá lọ sí ẹ́ eh? rárá ìlàjà ìgbésọ́tọ̀ lásìkò tiwa o síbẹ̀ fáwọn àwọn tó fi ẹni wá pé ìta máa fi ṣe ayé àgbájúgbàbó tóun tó ti yẹn tó ti jọ́sìn fún tọ́ba ní bẹ́ẹ̀ ni àpẹẹrẹ aṣọ àti bẹ́ẹ̀ tó tún wọ́n gbàgbọ́ fọ́lá wọn bà tó fẹ́ ṣùgbọ́n àlá báyìí ìṣègùn màlẹ̀ yìí tẹ̀ ń kiri owó àrọ̀ wọn lè inú ìwọ ni àti jẹ́rìkú àti àrọ̀ kò ní kẹ̀kẹ́ tó tẹ̀ tọ́lẹ̀ tó ṣùgbọ́n ọ̀kẹ́ lágbára jù kéjì lọ á ah, mo ní ògbẹ́gbọ́ ẹni ohun tí nígbà ń sọ kó jẹ́ bèbè ṣùgbọ́n bí yóò kí ni àmùsùlùmí ni o ni ní ìwọ̀ ọtí tó mu ní àmùsùlùmí o ṣùgbọ́n ọtí tó mu ìwọ̀ bẹ́ẹ̀ ní ìdájọ́ ọ̀gbìn tó ti yé ní tó yàtọ̀ ọ̀la ọ̀sàlà ọ̀sàlà. Thank you.

máa ń wáyé bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kàkọ́ ẹni òbí ìgbà tó bá jìnnà ní lọ́lọ́ ìwádìí yóò ti tẹ̀lé lọ́la àbí yóò tẹ̀lé lọ́la táyì tó wá jìnnà náà táyì yóò ní lọ́lọ́ ọwọ́ ajá tó bá lọ́wọ́ lọ́ọ́ àwùjọ ọwọ́ akọ́wọ́ fún mi lọ́jọ́ bí ọ̀rọ̀ orí ìrà fún mi èyí náà gbórí ìrà fún mi gbàgbà gbàgbàlé ọwọ́ àtẹ̀yẹ́ tó ní àbábẹ́ yìí èyí yọ̀ yọ̀ síta báyìí kò nírú ọmọ mi. ìdáyẹ̀ ọ̀pọ̀ náà bàbá mi kò sùn láyé ìdí ìlú ẹ̀yẹ ọ̀pọ̀ mi kò sùn lọ pátápátá. alẹ́ tí ó di báyìí ẹ̀dá ọmọ ló ti yá ti láàyè ìka ilẹ̀ tó tọ́ ọgbọ́n fún wa kú wa. Ìwòrí ní ohun tí máa ń sùn láyé tó fún ìwọ ohun tí mo lò. Ó fi èdè mi lọ. Ó fi wọ́n máa wá dájú. Ẹ̀rọ. Wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ fún mi nígbà tí mo máa jẹ́. Ó ti yẹ báyìí. Ẹnu tó bá dé sí ìjẹ lọ́mú yìí. Tọ́lá dé sí ìjẹ lọ́mú yẹn ti ń báyìí lẹ́yìn ètò ájú látàkì wọn máa ń yẹn tó lè ní wọn ló jẹ́ wọn wọ bá jẹ omi síra ní ọkàlà ní máa ń kí lóun yẹn wọ́n wà lọ sí méjì náà láti fi tó hàn tó fi ráì lọ́kẹ̀ tó dà fún ìlú àjọ ìlú méjì ní ọkàlà bá ọ̀nà ọ̀sà tẹ̀gbọ́ ọ̀bí tẹ̀gbí dáhùn fẹ́ fún bẹ́ẹ̀ bí dáhùn o café irú ìdáhùn tá a dáhùn yìí ọba ẹni tó lọ mọ̀lẹ́bí mẹ̀bí tọ́wọ́ adé ń fọ́ ta tí òjì sùn látàlẹ́ àná wá sùn fún abẹ́yìn sí nílẹ̀ hù gbogbo ńlọ́lọ́ sí ní eré ìpàdé àwùjọ yẹn wọ́n á tètè jọ sí wọ́n á lọ sí nílẹ̀ hù wọ́n lọ sí ní wọ́n àná ọ̀sẹ̀ àwùjọ àtúbọ̀ òjìjọ́ sí òjìjọ́ sí lẹ́gbẹ̀ẹ́ òwúrẹ́ wà lọ́lọ́ sí o èyí tó ń bí bá wí. sọ bẹ́ẹ̀ ni ọ̀bá ẹgbẹ́ bó sùn lọ́wọ́ àti ẹ̀kọ́ sùn àkókò sùn ní kẹ̀kẹ́ da tó bóyá ṣiṣẹ́ kan lọ́sọ̀ padà tó sùn ọlọ́run wá rí ara rẹ̀ ọ̀yá ìlú kẹ̀kẹ́ wa tẹ̀lé tó ti ọyọ́ kẹ̀kẹ́ bí bóyá òun tó lọ sí tẹ́lẹ̀ ní ọ̀gbá Islam ẹni ọlọ́ ìjáde lóhùn lọ́wọ́ àti lọ́wọ́ àtún tó wà bí irú béèrè ẹ mọ̀ pé ọ̀rìn ló fi òun dá tẹ́lẹ̀ gbèǹde irú béèrè ọ̀jẹ̀wò àtúnṣe lé kọ́kọ́ lọ síbi náà wọn adé orí bẹ̀rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ sọ ẹni tí ń béèrè bí olè tí ń béèrè bí olè náà títí náà bá dé ọlọ́nṣẹ́ ọlọ́run bá tó bá ti tó bá ti tíráàbù kó tó di pé yọ wọ nílé rẹ lọ yọ wọ mọ́tàlásí rẹ ní ìlà àkàdé sẹ́mi náà lè bá ti bẹ̀ wọ́n jáde ní owó wọ́n jáde rọ́ọ̀mù wọ́n wọ mọ́tàlásí kí wọ́n lọ àbúrò àwọn òṣèlú ẹ̀jẹ̀ tẹ̀jẹ̀ wá sí gbogbo ìjọ tàbí sọ́kò ìjọ tàbí rẹ̀ ọ̀dà rẹ̀ nílé ìlú ọ̀dà rẹ̀ náà. Sọ ẹran tó kì í sọ pé àlùsọ ni pé ẹnu òkú láàrin àwọn tí wọ́n ń gbé fún wa àtàwọn tí wọ́n ń múná fún wa. Àwọn tó ń mú tó ń fún wa wọ́n sọ ní kókò ń bẹ́ wa ń gbòòrò

ọrọ̀ òkújọba dáadáa fún ọdún gbogbo ló wà lórí ọmọ ìfà ẹ̀ ẹ̀ parí láìsẹ̀ lábẹ́ ìgbésẹ̀ wọ́n má lè gbogbo owó ní ẹwọ́ ọ̀yọ́ ọ̀yọ́ pọ̀ rárá àwọn ọ̀dìjẹ́ nínú kìíní tí ó gbọ́ àwọn olóyèwé ni wọ́n sìn wá dé mọ́ wọ́n sìn wá dé mọ́ gẹ́gẹ́ ni o wọ́n láwọn kẹ̀kẹ́ tí wọ́n gbà ló dé kìíní ní òsì báyìí gbogbo àtàwọn àgbòwò táà ní owó táà ní ló fọ́ àwa kìíní kan gbogbo owó wa pẹ̀lú gbogbo wọn ń ṣùgbọ́n lóṣù ẹ kó ju one two lọ ibi tí sẹ́gà ti ṣe rọ́ọ̀mù ẹ fún mọ́tàlá yìí fún pọ́ọ̀kì náà àwọn èèyàn wa náà lọ́tàlá yìí pé ní ìpínlẹ̀ lọ́kàn gómìnà nìkan lóṣù àwọn ọ̀pá èyí tí mo yọ nígbà tí mo mọ̀ ní ìgbìmọ̀ o èyí tí mo lọ dára lóṣù owó yìí ò tó di ọ̀yọ́ àwọn olùfẹ́ràn kò bẹ̀ yóò bẹ̀rẹ̀ yóò kùn lẹ́rù ìwọ́n gbé sẹ́wọ̀n ti bọ́dọ̀ àwọn ọ̀gá lọ nígbà yẹn ló ń sọ sí o láti Ọ̀yọ́ dé Òṣogbo àwọn yóò rí fáìn títí ó dòṣogbo láti Òṣogbo dé Àbújá òǹgbò ṣèyẹ yẹn ló tó Àbújá ní àbáwọn táwọn náà tún kó la Àbújá àwọn náà tún táwọn tẹ́lẹ̀ sábújá àwọn náà tún ti wọ́n pé ìwà ń kọ́ gbogbo tó ń jọjọ padà yọ̀ǹda rẹ̀ fáwọn aládàáni òun káà ń lọ́dọọdún ó ju ohun tí à ń rí lọ. nígbà tá a bá pa eighteen million fún inú kásán fáwọn náà yọ one million five million lọ́dọ̀dọ̀ ìjọba five million láti rí ní ọgbọ́n nìyẹn ti jù ṣùgbọ́n ẹgbẹ́ aládàáni aládàáni ọmọ ojútó obìnrin rẹ̀ jẹ́ fún owó ṣùgbọ́n tẹ̀ àgbàdo dáadáa nàìjíríà ó ọ̀pọ̀lọpọ̀ àwọn fún mi gbogbo àìríṣẹ́ àìríṣẹ́ yìí àwọn àyè iṣẹ́ ń bẹ bíi iṣẹ́ ń bẹ tó yẹ ká wá wò yìí tá a wá wò yìí owó yẹn ò lè ní ìlú lẹ́yìn pẹ̀lú fifty signature pẹ̀lú gbogbo ẹ̀ kíní pẹ̀lú kẹ́rẹ́sẹ́ tó yẹ tó gba àwọn ọ̀gá àwọn òṣìṣẹ́ kẹ̀kẹ́ o mo wọ́n fẹ̀ níbi nìkan kódà mo gbẹgbẹ́ àwọn tó bá jẹ́ àwọn mùsùlùmí ẹ máa kó wọn lọ mọ́sálásí ẹ máa ti wà fún wọn fáyọ̀ ọlọ́wọ́n bá o wọ́n máa jalè o má jẹ̀jọba lóde o má bá jẹ̀jọba lóde wọ́n ti bá àwọn kíkẹ́ àwọn pásítọ̀ wọn náà wọ́n lè káwọn èèyàn máa gbọ́n gbogbo ọ̀gbà ibi ó ra káwọn èèyàn tó káwọn èèyàn tó máa jàjọba lóde oúnjẹ èwo sì máa bà wọn pé ha pé ìjọba jẹ́ ìjọba lóde ayọ̀ ọmọ jẹ nìkan lóde gbogbo nàìjíríà lọ́jà lóde gbogbo ọmọ nàìjíríà lọ́jà lóde máa ìdá gbogbo táwọn àwọn ìwà rẹ̀ ètò ìfẹ́ni tó jẹ́ ìjọba gẹ̀ǹgẹ̀ fúnra rẹ̀ wọn ò lè gẹ̀ lóde èlò gẹ̀ lóde òní òjò rọrùn láti tẹ̀lé káàkiri gbogbo àwọn àlùmọ̀nẹ́ òun ló gbé ìṣàlàyé pé á ah, ìlú sọ bóyá gbé ìṣàlàyé pé ìlú sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọn náà bá ti rí ìyẹn ọmọdé àmọ́dé yóò ti ká àánú lé mu wá èèlò lẹ mú wá èèlò lẹ jẹ kí èdè bọ̀ ń sọ ọ lẹ́nu ó dórí ẹ̀mí rẹ̀ bí á ah, ninety two thousand lájẹ̀ kò dórí ẹ̀mí rẹ̀ ninety two thousand lẹ́sọ̀ pa á ṣùgbọ́n iye táwọn fún yín o àwa ti dé sọ́tọ̀ o iye wọn ní

gbọ́. ọkọ ní ìkúláyà rẹ̀ ìyàwó ló lè ju kọkọ rẹ̀ náà ṣe ìdílé láti ẹ̀ka rẹ̀ lórí ìdílé ayọ́bẹ̀ máa rọ ọkọ ní ìmú táwọn bá ọ̀dọ́kùnrin pé ó lè torí ẹ̀sọ̀ fún wọn ọkọ rẹ̀ mọ́ ọlọ́pọ̀pọ̀ tó má bàa parí òun. ṣùgbọ́n tọkọ tí àwọn èèyàn fi hàn ó ń pẹ́ ọ̀rọ̀ tó kún régéjì ní kékeré ìlú ẹgbẹ́ tó ìlú ìdílé yìí ọ̀rọ̀ tó kún régéjì ní àwọn olùmọ̀ọ́nù sọ ní kékeré ìlú ìdílé yìí ọ̀tọ́ bá gbà kọ́kọ́ rẹ̀ ọ̀kẹ́ tí ìlú máa kí ìlú tó kún ní ìlú tó kírun ó ń dẹ̀wù yẹn kò sàdé ní iṣẹ́ tó bóyá ní ìlànà ìjẹ́ fún kí ń sàǹfààní tó ti lẹ̀ àwọn ọ̀sẹ̀ ẹ̀bẹ̀ ní bí a máa rí ní ìsàmù wa lọ́ba sàdọ̀ látọ́ kí lọ́sọ̀ ìṣẹ́lẹ̀ lọ́ọ́ ọ̀ṣẹ́ dàda Muhammad abdulrasheed tó ọba bá àwọn bàbá méjì fún ọmọ bílíọ̀ dé ọ̀ṣẹ́ dàda ìlà ìlà ó ti di sẹ́ni mọ́tò sàádà òun sàtáyà tọ́ba dẹ́gbẹ́ wà láì bá ilé ẹ̀tọ́ rẹ̀ kí ni ó tẹ̀lé ọ̀ṣẹ́ dàda ìlà ìlà ẹni tí òkè wọ́n pàdánù ọgbọ́n ọ pàdánù ẹ̀ owó táwọn ọmọ ọmọ wọlé lóṣù lọ́wọ́ tó ní gbígbé àlùfáà kò báyìí nínú ọ̀báyìí náà àlù ọ̀báyìí náà àlù àlù ṣe é kí wọ́n gbogbo ẹ̀ ẹ̀ ìyàtọ̀ sọ̀rọ̀ láàrin wa àtàwọn tó yẹ àwọn ẹlẹ́gbọ̀n náà tó kéwòn tó ìlẹ̀ nínú ẹgbàá wa mẹ́fà wọ́n ń tàrọ́ kàá ọkọ̀ ní kàfà ẹni ọbẹ̀ ibi kéwòn sílẹ̀ ti di kẹsẹ̀ ó ti di kẹsẹ̀ tó ìwúkù yẹn ló ti ń yé wa pé ah ó bí wọn bá bẹ ayé wa kó iṣẹ́ pé lẹ́yìn tó ti ojú tó yẹn olówó ẹwẹ àkàyídà ìjọmọ ìjọmọ tòun tó gbé púpọ̀ lákòókò wà ní ẹ̀yìn náà lára rẹ̀ náà. àtọ́ náà kò mọ lọ dáadáa. màá ka ayé dàrẹ́ o ọba ti rí ọ̀dùn mẹ́ta ọ̀fẹ́ rẹ̀. nígbà tí mo ní ọba mi pé yọ ọmọ àwọn ọ̀rẹ́ náà tó lọ kọ mọ́ àwọn ọ̀fẹ́ mọ́ kí ló dúró ọ̀dùn tó kéré lọ. ó ní ìgbé wọn ni èyí ti ẹgbẹ́ dà o. ó kí ìwúlò ibi ní ọkẹ́ wù rẹ̀ lọ wàá lè máa ti

sọlọ́wọ́ mi kọ̀ fẹ́ sọ. ọmọ ọ̀hún lásán. ọmọ ọ̀hún lásán. ṣé wàá sọ gba ajé tí wọ́n ti ọ̀gbá mi. bọ́wọ́ rẹ̀ bọ́ bá jẹ́ àwọn olùdíje ìdílé ìdílé ìbánirẹ̀ máa palẹ̀ ẹrù wọn. ó ju dáhùn ọ̀rọ̀ dáhùn tó ju lọ ọ̀rọ̀ ńlá sábà àti òye ó jù lọ inú iṣẹ́ sàlàyé ìjẹ̀jẹ̀ ó jù lọ òun ní sàkíkì àwọn kó tó ń kókó orin tí kò kọ́kọ́ gbélé kó tó ní kó wọn ẹ̀yọ́ bù wọ́n jẹ́ kí ẹ̀ báyìí wọn ọ̀bá báyìí gẹ́gẹ́ bó ti wà nù sóra òdì sóra tó sóra tó mùdáfẹ́ sóra tó mùdáfẹ́ lọ́wọ́ parí rẹ̀ wọ́n máa béèrè bí a. máa sàlẹ́kẹ̀ fún fi ìtafọ́rù kí ló dájú wọn náà sàfọ́rù. ọ̀ọ́dún lẹ́múnẹ́kùn nínú ẹ̀lú mùsọ̀lẹ́ àti náà ní kí wọn. ìdí ẹ̀sàfọ́rù lè jẹ́ ọ̀bá tí wọ́n wọ́ mo fẹ́ ló ń bẹ̀rù iná ẹgbó iná ìtàkọ́ ọdún lẹ́mùnẹ̀kú nínú ẹ̀lú mùsọ̀tì á sínú àwọn tí ń kéwù ló jẹ́ kó lè tayọ kéwù lásán náà wá ní. òun tó sì gbóde nílẹ̀ Yorùbá nù bẹ́ẹ̀ lè gbọ́ wàhálà kan pé ìyàwó òkè òun ẹjọ́ gbọ́ ẹgbẹ́ tó ti tọ́jú ojú pọ̀tá ní oúnjẹ fún alọ́ wa kí ló dé ìyàwó jẹ́ ọ̀wá dáná jẹ́ mu ọ̀ wá ti sáfẹ́ ṣùgbọ́n bá òfin ló jẹ́ máa ló jẹ́ máa kú bẹ́ẹ̀ dìbò táwùjọ wa bá gbádùn dáadáa ní kí obìnrin ọgbẹ́ gbá àkàlà ọ̀fìn kọ́ńtínù kó o ti wọlé lọ òfin rẹ̀ dandidandi ara yìí tó bu ara ilé ọkọ lù dáadáa tó gbọ́ ọmọ ọdún mẹ́wàá wọn ní alù tó bu àtàrà ọdún mẹ́wàá fẹ́ wọlé ọkọ kò fi lù dáadáa tó bá gbọ́ sí wọlé yàrá ló yẹ kọjá ṣùgbọ́n àtẹ̀yìn pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àdá nítorí irun náà lọ́wọ́ ti rẹ̀ pa ilé ẹjọ́ wọn yóò kì í fún ni ṣẹbọ́ láwọn ni ẹ̀mọ̀ báwọn bàtà wà kàn jẹ sí ebi àrùn ṣe láwùjọ ti wáyé tó tó jẹ pé wúfẹ́ fún òmúra ti dé òfin òmúra ti gidi àwọn obìnrin nígbà tó yẹ pé wọ́n máa ń tin ọkọ ní tiwọn ni wọ́n máa ń tin ọkọ tọkọ bá ti yọ ọgbẹ́ àtúbà àti tó yọkẹ́ ńlọ ọ̀tọ̀ yìí ọ ti wò àwọn mùsùlùmí ọgbà ìwé ìwà mọ́sálásí ọ̀tọ̀ fẹ́ báyìí tí ti jàsọ gbòòrò yìí bọ́kọ bá wọlé báyìí ọkẹ́ ti lójú tó ń dúdú kí wọ́n wá gbádùn òsì wọ́n wọ́ọ̀ṣì ó tẹ̀lé lọ mọ́sálásí jọ ti mú

díẹ̀ kò jí ẹ̀yà máa lọ sáà lóko. bóun ni omi yóò àwọn kò yóò di lọ́wọ́ ìwé máa já lójú rẹ̀ nígbà tí ìdájọ́ akẹ́kọ̀ọ́ jẹ ìlú iṣu fún ọ̀dájọ́ àtọ́ jẹ àfikún tí wọ́n ṣe ọwọ́ aṣọ gbogbo tó ti ṣe lè ga òun náà mọ̀ pé ọkọ̀ tó gbádùn yàn tó ń pojú lẹ́sìn òun tó ń pojú tó fẹ́ẹ́ lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìgbà rẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìgbà rẹ̀ o máa kí èsì dáadáa o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ràn ìyàwó ni ìwé ìgbà rẹ̀ torí pé yóò ti jẹ ọgbọ́n ta yóò ti wá yóò ti rọ aró àmàlàkẹ́ yóò ti fi síbi aṣọ tó tó bá dá aró níbi ìtutù yóò wé má tán ọjáde lọ lọ báyìí yóò wọ àmọ́dọ̀ yìí ọbẹ̀ tá sì lánàá á ti àwọn abìtì tó lọ yóò wọ láwa. òun lọ torí jẹ́ kí yẹn gbọ́dọ̀ lẹ́nu ìgbàgbé tún láàṣì ìwọ́n mi sọ pé lẹ́yìn lọ́dún yẹn làlùjẹ́ náà rẹ̀ wà iṣẹ́ ńlá lè yẹn gbà èyí tó yẹn ọ̀dọ̀ ìjọba súnmọ́ yẹn lásán èyí gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé ìwọ́rọ̀ tó jẹ́ pé láàmù ti ṣe é léèwọ̀ kóbìnrin mùsùlùmí ọlọ́ọ̀fẹ́ ẹlẹ́sìn yìí ó sì ṣe é lẹ́sọ̀ ọkùnrin mùsùlùmí ọ̀fẹ́ kírísítẹ́nì tàbí kọ́tẹ́jì látara ipò tí ọkùnrin wà ipò àtẹlọ́wà àti yọrọ òbí yẹn tó jẹ́ lẹ́sìn ẹ̀ láti dàgbà. ṣùgbọ́n tàbí ìrọ̀rùn ọ̀rọ̀ òbí kó délé ọkọ tí èdè yìí kọ́ wá lọ́wọ́ máa kọ̀ sí ọkọ orí ọkọ yẹn lọ́gbà lẹ́yà ni tó kọ́lọ́n gbọ́ wà ní gbọ́lá ọ̀sà àná tó ìjà lórí ẹ̀rọ ìjọba kan ní ìgbésẹ̀ lọ́wọ́ Thank you.